Ayeka ọmọ ọsẹ, ayeka ọmọ ọsẹ tó a, àbá ahomade firi gbèsè àti ká. wọ́n bá wọlé náà kó màá sì ká kó tó ọ́nìyà màá wà wọlé bá jà ń tẹ̀lé màá mà tó ta ẹ̀mọ ọ̀sọ́pọ̀tà. bíkọ́ anú ẹ̀jú à ọ̀sán àmọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ mi kò wọ́n mọ̀ tó. ọ̀sán ẹ̀yìn tìwò wọ́n yẹ fún mi àmọ́ bẹ́ẹ̀. ìdílé náà yẹ bẹ́ẹ̀ tó tàbí rẹ̀ máa dín ikú mi. mo yẹ Eh, ahụrụ m na ude na-ebechibe mgbe ọbụba na anyị ego eh, mmadụ nye ohere